bá lọ sí bẹ̀rẹ̀ kete láàárọ̀ yìí bàbá Mohbad ọ̀rọ̀ yìí kàn yín náà bàbá bàbá Mohbad tẹ bá wà ń bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tí anybody bá To bá pe pè wọlé tó bá ń sọ̀rọ̀ tó bá níbi ti jẹ́ kẹ́ challenge ọ̀rọ̀ tó sọ bàbá Mohbad tó bá níbi tó ti jẹ́ kẹ́ challenge ọ̀rọ̀ tó sọ ẹ sọ̀rọ̀ ẹ lè kọrin ẹ lè sọ̀rọ̀ tẹ bá lọ sórí platform ẹ lè sọ̀rọ̀ bàbá open your mouth to talk ẹ má jẹ́ káwọn olórí burúkú Wunmi team kọ́ máa pè wọlé síbẹ̀ ẹ̀kẹ̀tẹ̀ kọ́ máa parọ́ mọ́ yín Aramide God bless you ṣé kan tí mo sọ yẹ yín ẹ bá mi love and like please now kí ni mo fẹ́ sọ èmi ò tí wo mi tí wo kí ni ìbẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ yẹn mi tí wo honestly but wọ́n now ẹ bá mi kọ́kọ́ pé bàbá bàbá ló ní chaati tí mo kọ́kọ́ fẹ́ ṣe bàbá tẹ bá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ àbí kò because for now ọtí ni kẹ má grant interview kankan pẹ̀lú anybody Abiko kò yẹ yín bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ tí so the more you are going to different platforms to talk it doesn't it doesn't change anything just talk on bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ because ati ti gbé gbogbo iṣẹ́ ìfún bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ kọ́lọ́n bá wa dẹ̀ fi àlùbáríkà sí Emi ẹ̀mí atala fi alati lè fi parí Emi ẹ̀mí bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló máa so baba respect that man ẹ fún wọn lọ́nà yẹn ẹ jẹ́ kí bẹ́ẹ̀ kẹ̀tẹ́ carry on with the interview anything tí ìyá Mohbad bá sọ olórí burúkú ni ẹ jẹ́ kó máa sunkún ọjọ́ ẹkún ẹ̀ ò tí ì tó ó yìí máa sunkún tẹ́ pé ó máa parẹ́ ó máa parẹ́ ó máa fún ó máa ni àbí kò yẹ so that is that now tẹ́ bá ti wá wà lọ́jọ́ bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ bàbá táwọn olórí burúkú ti mú mi tó bá ti ń pè wọlé ask any question Baba. you should be able to open your mouth to challenge that that ọ̀rọ̀ tó ń sọ fún yín èmi ò tí ì wo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àbí kò yẹ yín wọ́n sọ pé ọ̀kọ́ pè sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ láàárọ̀ yìí ó sọ pé ọmọ yẹn ti jẹrà ẹjọ́ àwọn olórí àwọn wo ló àwọn àwọn àwọn tí mú mi náà náà ní common sense àwọn ló wà senseless àwọn náà fi ṣẹmọ gbogbo nǹkan tó fi dẹ kọ sọ̀rọ̀ wọ́n ti fi ṣorí búkú wọ́n ti fi pọkọ jayé because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ báwo lèèyàn ṣe máa pè wọlé Me, rí love and like ṣá so ó ṣe láì pé mo see lórí line i don't know what is happening. ẹ máa bá mi try kẹ́kọ̀ọ́ máa bá mi comment kò ní dandan kẹ́ sọ̀rọ̀ ẹ kàn lè máa ṣó nǹkan tára mi dé ń gbé sí yẹn ẹ máa ṣó nǹkan tára mi dé ń gbé sí yẹn ṣé nǹkan tí mo sọ yẹn ẹ máa kàn ṣó àwọn kinní yẹn because mo rí so wádà pé mi ìbáyọ̀ kọ̀ọ̀kan sọ̀rọ̀ ẹ ti kó lórí line. number Number, ń bọ̀ ẹ mú mẹ́pẹ́ wà i don't know what is happening but it's okay ẹ má worry mm. ṣé gbogbo yín ń mi mú sis mú mọ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa sọ lọ ẹ notify mi pé mo online ṣá to tó bá flag ẹ̀ máa lè mọ̀ okay you can see comment ẹ refresh ẹ refresh èmi rí comment But mi kàn rí love and like ni ẹ mo ti gbọ́ now Baba. ẹ ti wà ń bẹ̀ anybody to bá pè wọlé Bereketa is one man that is very very sensible very sensible man She nǹkan tí Say sọ yẹn téèyàn bá pè wọlé Bereketa máa fún yín lá opportunity láti sọ̀rọ̀ bàbá wọ́n sọ pé lodo lodo Bereketa láàárọ̀ yìí àwọn lori burúkú ti mú mi wọ́n pè wọlé wọ́n sọ pe kó lọ sí Mohbad pé Mohbad Mohbad tí ó ti ń jẹrà ẹjọ́ ẹjọ́ ẹ̀yin ọlọ́gbọ́n tẹ máa ń wò wá báwo ló possible ọmọ tó gbé sí báwo ló ṣe máa jẹrà ṣó possible ẹ̀yin olórí burúkú ti mú mi ẹ̀yin apọkọjáyé ẹ̀yin tó yẹ pé tọmọ bá kú kò kò jẹ́ ìkankan sí yín is your normal way of life tọmọ bá kú bí ìpàdé yẹn kú ni bí pé èkúté ilé yín kú ni àbí kan tí mo sọ yẹ yín bàbá Mohbad èèyàn kan wá pè wọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ó sọ pé Mohbad ó ti ń jẹrà kọ lọ sí ẹ̀jẹ̀ dákẹ́ síbẹ̀ ẹ sọ pé ẹ ti rán representative lọ ẹ ti rán representative lọ èmi náà mọ̀ ìpẹ́ wọn representative lọ representative tẹ̀tẹ̀ wọn lọ ẹ lè disclose one number one because ẹ eh, fẹ́ sọ anything because tẹ bá sọ anything àfẹ́jẹ́ káwọn tìjọba kan gbé nǹkan tó lọ check mbẹ́ kan gbé jáde nǹkan tẹ́ ẹ ṣe gbọ́ nípa ọ ti lọ wọ ọmọ yẹn ọmọ yẹn is very okay mortuary ló wà inú yìnyín ló wà èèyàn wà mortuary for twenty years so gbogbo èèyàn lórí burúkú tíìmù mi tẹ́ ń pè wọlé ẹ try harder bá a ṣe DNA wọn ní sí ọmọ yẹn ṣe sọ pé lórí burúkú ni ni Wùnmí brain yẹn máa wà reset olè apọkọjáyé àṣànà àṣànà onídokùdù ọmọ kékeré olè olè so ẹjọ but everything is under control Mohbad is in the mortuary and is doing pretty pretty well nothing is wrong with him tálíkà gan òkú òjẹrà mọ́ lọ́wọ́ kábà wá sọ Mohbad ẹ wá ní Mohbad ń jẹrà ṣé títì lọ gbé ni àbọ̀ sọ fún yín pé inú ilé bàbá Mohbad lọ gbé sí àbọ̀ sọ fún yín pé ẹ̀kúnlé Wùnmí lọ gbé sí kàtẹ́ ẹ̀gbọ́n pé Wùnmí àti Dàgóṣà pa jẹ àtìyá Mohbad wọ́n pa jẹ wọ́n gbé sábẹ́ staircase ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ ti gbé ọmọ yẹn àbí kò yẹ yín wọ́n ti sin ìjọba dẹ̀ ti gbà á mọ́túárì lọmọ yẹn wà wọn ò ju ọmọ yẹn sójú títí ẹ̀yin olórí burúkú ti mú mi tẹ́ bá wá máa gbé narrative olórí burúkú síta ẹ̀ ní kúre ẹ̀yin olòṣì apọkọjáyé apọmọjáyé ẹ̀yin alápá má ṣiṣẹ́ wọ́n máa lẹ̀bò mọ́lẹ̀ ní lórí lórí tiktok wọ́n máa parọ́ bàbá bàbá Mohbad ló nílé bàbá tí anybody bá ti pè wọlé tí anybody bá ti pè wọlé sọ́dọ̀ Brekete tẹ́ bá fi ipò jẹ́ challenge ẹ challenge bàbá you talk ẹ máa ń sọ̀rọ̀ talk gbogbo nǹkan tó bá wà nù yẹn ẹ sọ gbogbo pé ẹ mò fẹ́ sọ̀rọ̀ jù ni bàbá talk you talk you talk talk anything tó bá ti sọ ẹ sọ̀rọ̀ ẹ má kàn dákẹ́ síbẹ̀ wọ́n ti ń gbé rúmọ̀ kiri sí pé Mohbad ti ń jẹrà ẹ̀sìn ẹwọ́rọ́ tó ń pa ibẹ̀ yẹn we have over billions of people watching bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó ń bá wo live wọ́n yìí máa wo bàbá why are you keeping quiet ẹ kàn sọ pé mo ti rán representative lọ bàbá rán representative lọ lóòótọ́ àwọn tó dẹ̀ lọ síbẹ̀ ṣó ti yẹ yín they all disclose anything wọn ò jẹ́ kí bàbá lọ nǹkan tó ọ̀dẹ̀ tó ọ̀dẹ̀ ṣe jẹ́ kí bàbá lọ ni pé kò ṣe pé wọ́n lè jẹ́ kí bàbá lọ wọn fẹ́ yẹ kí bàbá lọ because tí bàbá bá rí ọmọ yẹn ṣe ń gbọ́ mi ó kéré ó pọ̀ jù bàbá máa disclose ìfẹ́yàn kan èèyàn kan yẹn ló máa sọ gbogbo nǹkan nǹkan tó rí ń bẹ̀ we don't trust all these people ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni everybody oníkálukú fẹ́ ṣe monetization ó fẹ́ sáré gbọ́rọ̀ wá sórí social media kó lè pa owó kó lè sọ pé òun ló ní news ọ̀n jẹ́ kí bàbá lọ ẹ jẹ́ kí sọ reason because tí bàbá bá lọ ó kéré jù bàbá máa sọ fẹ́nìkan ẹ̀gbọ́n bàbá ní London Amẹ́ríkà gan wọn ò mọ wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn méjì tó lọ yẹn they are trust, trusted people wọ́n dẹ̀ ti decide kan tó lọ ẹ má sọ nǹkan fún anybody àbí kò yẹ yín àwọn èèyàn lè tẹ̀lé wọn dẹ́nu ọ̀nà but wọn ò wọlé ẹ má jẹ́ kí ọ̀kọ̀ọ̀kan wa parọ́ fún yín wọn ò wọlé tó bá yẹ pé wọ́n wọlé ni ẹ ti máa gbọ́ nǹkan tó ló ṣẹlẹ̀ nǹkan tó lè ṣe ṣe bẹ́ẹ̀ ni pé à ń dúró káwọn ìjọba mú tiwọn síta tíjọba bá mú tiwọn síta àwa fi wo nǹkan tó lọ wò ṣe ń gbọ́ àwa ka àwa tẹ̀sẹ̀ mọ́ pé ibẹ̀ ni wàhálà máa ti ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pé so irọ́ lẹ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń gé fún yín yẹn so bàbá ti rányàn lọ lóòótọ́ bàbá ò lọ bàbá ò dẹ̀ lè lọ because tí bàbá bá lọ gbogbo ayé ló máa mọ̀ ẹnìkan ni bàbá máa sọ fún tó máa sọ káàkiri àbí tí mo sọ yé yín that is what is happening that is what is happening so ẹ̀yin tẹ́ ń bú bàbá pé bàbá ṣe máa representative lọ ọ̀n jẹ́ kí bàbá lọ ni because tí bàbá bá lọ he will be down ó tẹ ọ ti wà down no, but ọmọ ti kú náà but the most important ẹ máa comment kí n máa pa ìwà lórí line please because mo rí love and like ẹ kàn lè máa ṣe jésù jésù ẹ lè máa ṣe ẹ̀rọ ẹ̀ ẹ lè máa what God cannot do kò di dandan kẹkàn kàn sí nǹkan tí mò ń sọ ṣé nǹkan mo sọ yé yín ṣé nǹkan mo sọ yé so at the end of the day tí bàbá bá lọ Baba máa sọ fẹ́yàn kan ó garanti mo jẹ́rìí eni ẹnìyàn wa máa gbé kiri ó máa dọ́dọ̀ àwọn olórí burúkú olóbò olóbò login and log out wùn mí apọ̀kọ̀jáyé ṣé ń gbọ́ mi àwọn ìjọba wọ́n wá lọ ṣẹ̀ṣẹ̀ lọ ṣe nǹkan wọ́n á lọ ṣàtúnṣe so tá a bá pàdé níbi tá a ti máa gbé ibi tó ti lọ check ọmọ yẹn sílẹ̀ wọ́n lọ check ẹ̀ ni òmò sọ pé wọ́n lọ ṣe wọ́n lọ ṣe autopsy o wọ́n lọ check wọ́n lọ inspect òkú ara Mohbad ipe ṣé lóòótọ́ lọ gún ṣé lóòótọ́ lọ gbé ṣé lóòótọ́ lọ ṣe nǹkan fún ṣé nǹkan tí mo sọ yé so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàbá ò lọ so gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé ẹ kí ló tí bàbá ṣe máa ń yàn lọ wọn ò jẹ́ kí bàbá lọ because wọn ò fẹ́ jẹ́ kí bàbá máa sọ̀rọ̀ bàbá wa lọ sórí platform kan á ní a ti lọ mo ti lọ mo ti lọ ẹ nǹkan tó wà lára ẹ̀ ní a fẹ́ jẹ́ kí àwọn ìjọba kọ́ gbé irọ́ tiwọn síta bó ṣe sọ bí ọmọ abọ́ta máa sọ pé ara ẹ fresh nǹkan kò ṣe àwa dẹ̀ gbé nǹkan ta rí síta nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ara Mohbad ò jẹrà Mohbad ò jẹrà rárá ṣé nǹkan tí mo sọ ti yẹn now ẹ jẹ́ kí sáré ẹ bá mi dìyẹn mú that is it um, ẹ jẹ́ kí sáré play abọ́ tí ya Mohbad jù síta wọ́n ní ya Mohbad ju àwo kan síta ẹ jẹ́ kí n sáré play ká gbọ́. Eh, hold on ma. mo ń ẹ hold on yeah ń bọ̀. ah kini yóò play now. ìyá mo ní òun ṣàṣà ń bí wọ́n ní wọ́n fà á gbọ́ ìyá mo lọ́gọ́ ìyá àwọn òun ṣàṣà ń ọmọ òun bá ti tọrọ aṣọ wọ̀ eléyìí kọ́ eléyìí kọ́ ibi tó ti sọ pọ́pọ̀ òun láṣẹ́wó ni òkè òun ni mo ti rí. èmi aṣẹ́wó orí mi tó ti ṣàṣẹ́wó jù sí èmi ẹ̀yìn tó ń pè mí lónìí ṣìnà orí mi orí mi àbàjá o ẹ̀dà tó ń pè mí lónìí ṣìnà orí mi àjà fún orí mi láláṣẹ́wó kó tó ní í wá orí mi àdá ṣùgbọ́n orí mi ló ní ṣìlọ́ kó tó ní ìgbọ́ ó orí mi àdá ẹ̀dá mi á gbé mi nìjà ẹ̀dá mi á da ẹ lẹ́jọ́ orí mi á gbé mi nìjà o ẹ̀dá mi á da ẹ gbogbo ọmọ tí mo bí á gbé mi nìjà o ẹ̀dá mi á da ẹ lẹ́jọ́ tó ń pè mí lọ ṣìlọ́ o orí mi mi àbájá o tó ń pè mí lọ́ní ṣìnà orí mi àdá ah, orí mi àdá fún ìwọ́n rògbò èsì yẹn àwọn ọ̀tí ẹ̀kí ṣe màá ló ń tẹ̀lé. ìyá Mohbad orí wo lo ní àbólórí burúkú ni ẹni ìyá Mohbad ṣó yá wèrè ni wo bó ṣe wo orí tó fẹ́ dáná dà orí tó dàbí ìgbà tí irun wù sí orí ewúrẹ́ ṣórí tó fẹ́ dání o lórí kankan tó bá lórí kankan mi ò ní kú tó bá lórí kankan ò ní fi àwọn ọmọ kéékèèké sílẹ̀ sọ́wọ́ bàbá wọn sí ọwọ́ bàbá wọn tó kọrin lọ bí orí tó ṣọ́ngi ó sọ pé orí àdá kí lo ní lórí tó fẹ́ da orí wo ló wà lórí ẹ tó fẹ́ da olórí burúkú abiagbá tó pera ẹ̀ lábíamọ́ bàbá kọ́ ló pè é lóníṣì náà jẹ́ kí n là á fún ẹ ìwọ ló bọ́ síta tó sọ pé bàbá kọ́ ló bí Mohbad so definitely Wùnmí dẹ̀ ló kọ́kọ́ bọ́ síta tó sọ̀rọ̀ yẹn wùmí sọ pé bàbá kọ́ ló bí Mohbad ìtọ̀ tó dẹ̀ pa fún wùmí ni wùmí ò bá tàn ṣùgbọ́n àrọ̀bá ló bá ìwọ ló pera iná níṣì náà gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ bàbá Mohbad bàbá Mohbad ń kọ́ tiwọn off ni ó ní fámílì òun nìyẹn fámílì òun nìyẹn not until gbà tó bọ́ta tó sọ pé bàbá Mohbad kan ló bí Mohbad definitely ó wà nílé bàbá Mohbad ó lọ jẹ iṣẹ́ babaláwo ó ní ṣe oríire ìwà adójútì ni obìnrin tó ń sòkò àṣìtánì fún ìwọ olórí burúkú obìnrin tó àpọ̀dọ̀ máa pè láwùjọ àwọn obìnrin olórí burúkú wù mí alẹ̀ bòmọ́lẹ̀ ọmọ àlè ọmọ òṣì ọmọ àdánù ọmọ tí gbogbo ayé ń ṣépè fún ìyẹn náà sọ pá mi sọ̀rọ̀ nìyẹn ẹ àwọn grandma aṣẹ́wó àti àti bèbí aṣẹ́wó àwọn olórí burúkú wọ́n sọ òbòdì wọ́n sọ wọ́n sọ òbòdì íńtánẹ́ẹ̀tì tí gbogbo ayé ti lọ́gàn sí òbó wọn ti wọ dímọ́rèjì òbó wọn ti jì bí bí kànga kándídàmù abẹ́ ẹ̀gbọ́ wọ́n pè òun lóníṣìnà nobody called you oníṣìnà daft woman the most daftest woman from twenty twenty three kò tí ì sẹ́ tó gba àwọ̀dù yẹn kúrò lọ́wọ́ ẹ̀ òun ló yìí ń gba àwọ̀dù yẹn ó ń hàn kọ̀ǹkọ̀ǹtífìlì ni ẹ má jẹ́ ń tàbọ̀ òun ló daft jù mo ti rìn gbogbo ìgbésí ayé mi òun ló daft jù àwọn tó ní slow development ọmọ wa very very intelligent but this woman ó daft gbogbo nǹkan ló fi daft bọ́ńdógó ògbó ògbé fúkẹ́ ògbó ògbé fúkẹ́ lẹ pẹ́ẹ́lí náà ni gbogbo nǹkan ara ẹ̀ lọ́lọ́run fi ṣàgùn ẹ̀ olórí burúkú alátẹnujẹ oúnjẹ tó máa há ẹ lọ́fun o ò lè róúnjẹ ọmọ jẹ o ò lè róúnjẹ ọmọ jẹ o mọ̀ nǹkan tó ṣe ní ìrìjẹ kò sí nǹkan tó lè kó fún ẹ o ní bọ́n bó ṣe máa ṣe ṣe bó ti gbé wùmí sí ó ti lọ babaláwo àṣọ kúrò lọ́dọ̀ babaláwo yẹn ìgbà tí Mohbad sọ pé kí wà àti bàbá Mohbad come back together ó kúrò nílé babaláwo o pretend pé o fẹ́ wá dó bàbá Mohbad ẹ fẹ́ wá fẹ́ra yín ìtorí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ọmọ yẹn ṣèbó ti gbé wùn mí sí wọ́n ti kówó fún ẹ o ti lọ kúnlé babaláwo ìwọ tó rí nínú ìdílé yìí tẹ́lẹ̀ big mommy ló ń pè é sí ìnà ṣèbó owó tí wùn mí kó fún ẹ lò ná owó tí ò ní bá ẹ kalẹ̀ owó tó jẹ́ pé ẹkún òṣè ẹkún òṣè ìbànújẹ́ òun ló kó fún ẹ yẹn tí ò bá ń ṣe ni abiyamọ ṣọ́nbẹ́ bí ọmọ yẹn ni ó wá sọ pé bàbá pé ẹ lóníṣìnà ó sọ̀rọ̀ ẹ̀ di sàláwà bẹ́ẹ̀ ni ó re ẹ̀dí sàláwà ẹ̀bẹ̀ ni ìwọ ń kọrin olórí burúkú mi apọkọjáyé ìyẹn ń da concurrently ẹ ṣe ìyẹn ń da ìwọ buku kọrin ìyẹn ń da olórí burúkú mi olóṣì olè tó ń wẹ́ni kúnra aṣẹ́wó ọmọ tí ò lálùbáríkà ìkà àjẹ́ àṣànà small àṣànà olóṣì òdìmọ̀má yọngí 95 looking 26, six olóbò pẹ́ẹ́lí àwọn wèrè ta ló pè é lóníṣìná ìyá Mohbad you called yourself a prostitute because ìwọ ló bọ́tà sọ pé bàbá kọ́ ló bí Mohbad so indirectly or directly what are you telling us you brought a bastard into that house and reverse was the case àbúrò ẹ owó tẹ fún yẹn ti tán owó tẹ fún yẹn ti tán ìyẹn kọ́kọ́ bọ́tà olóhùn rẹ jẹ ìyẹn tún bọ́tà olóhùn rẹ jẹ <laughs> ìyẹn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ di bèbí kí n sùn ètò ń owó tó fún ẹ ti tọ́ ṣé rí ẹ jẹ́ ká lọ gbọ́ mo ń mo ń bọ̀ lady yẹn ìjọ tí mo kọ́kọ́ rí mo feel pé she's a bit sensible ó tẹ̀ jẹ́ pé irun tó ṣe sórí ó pọ̀ ju irun tó gbé sórí ó pọ̀ ju orí ẹ̀ lọ bóyá pú àbọ́lọ́mọ yẹn yẹn ló fún ní wíìgì yẹn ni kò yé mi ìtorí wíìgì ẹ̀yẹn ò yé mi ìyẹn àbúrò ya Mohbad tíyẹn náà release album láàárọ̀ yìí bíyá irun tó fún ó pọ̀ jù ni o tó ẹ bá mi lo gbogbo ẹ̀ má ṣẹ̀kù bóyá oversize wig tí a kú ló fún ni o bọ́lá bàbá rẹ̀ ló fún ni o ìtorí frontal òun náà dàrú ni ó dàrú ni mo rí là yẹn ṣé rí olórí burúkú àbúrò Mohbad ẹni táyé ò ni àwọn olórí burúkú family ni ó bọ́ta níjọ́sí ó sọ̀rọ̀ gbogbo ayé celebrate ẹ̀ wọ́n pọ́n ẹ lé ó sọ pé orí ẹ̀jẹ̀ wọ́n fún ẹ lówó kó fi stọ́ọ̀kì ṣọ́ọ̀bù ẹ bó tẹ̀ jẹ́ pápá kan lo stọ́ọ̀ ò stọ́ọ̀ apá kejì wọn tètè fún ẹ lówó orí pé ya Mohbad ti ó ti ó ti ó ti wà ókè gan ó ti lọ kunlé babaláwo because òun àti babaláwo yẹn wọ́n yìí ń dóra wọn wọ́n yìí ń ríra nǹkan kò ṣe wọn ọjà latest mò ń gé fún yẹn so ó kàn sọ fún babaláwo yẹn pé kóun kúrò ń bẹ̀ kóun lọ ọ̀nà Mohbad ni ẹjọ́ ṣé ni babaláwo kan máa tètè pa á àti Wùnmí o àti babaláwo wọ́n máa pa Mohbad babaláwo yẹn tí ó ti lọ kúnlé babaláwo ó ti lọ kúnlé babaláwo wọ́n ti pa ọmọ ọlọ́mọ sìn wọ́n ti dá bàbá Mohbad sẹ́gbẹ̀ẹ́ wọ́n ti jọ náwó Mohbad ṣe ń gbọ́ mi now ṣe rí àbúrò ya Mohbad olórí burúkú ni owó tán fún titan bó tẹ̀ yẹ pé wá sóòótọ́ ọ̀rọ̀ ṣé gbogbo yín rántí ijọ́ tó bọ́ta tó ń ṣépè fún gbogbo nǹkan tó tara ẹ̀ jáde tó ń ṣépè fákọ̀bí ẹ̀ tó ń ṣépè fábígbẹ̀yìn ẹ̀ tó ń ṣépè fẹ́ránú ilé ẹ̀ ìtorí pé mo sọ pé wọ́n ráṣọ ẹ̀jẹ̀ ṣe rántí ìtorí mo sọ pé àdúrà ń jalè ṣé mo parọ́ ni ṣé mo parọ́ ni ṣebí ìyá prime boy tó gbálẹ̀ nígbà tó lọ jalè tó fẹ́ ju táyà sí lọ́rùn tó fẹ́ jo ìyá prime boy ló sọ̀nà ṣé mo parọ́ ni inú mi dẹ̀ dùn ìyá prime boy tún confirm ẹ̀ life tí gbogbo ayé gbọ́ kó tó di pé àbí nǹkan tí mo sòye yín òun á bọ́ta ó bẹ̀rẹ̀ sí ní pé gbogbo nǹkan tó tó tó ń dùn ẹ nínú ò ń gbé ṣépè ìwọ lórí burúkú yìí ṣé comfort lòun ń jẹ àbí karo àbúrò ìyá Mohbad ṣé comfort ló ń jẹ àbí karo ṣé comfort ló ń jẹ ó ní mo pàdúrà ló lè ṣé mo wà nú ẹbí yín ni ìyá prime boy ló sọ mo dẹ̀ rí pé ìyá prime boy kò ní platform tó ti lè sọ dáadáa mo dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn wọn ló máa ń digun jalè ni bàbá Mohbad náà dẹ́ ń sọ̀rọ̀ yẹn indirectly ó nígbà tí Mohbad wá mú àdúrà kúrò nínú lọ́dọ̀ òun ó ní ṣe ló dàbí pé wọ́n gbé àjàgà kúrò nínú ayé òun ó ní because ojoojúmọ́ ẹkún ni kò ní wálé kò lóòsì tàǹbà àtàbàtà gbogbo ẹ̀ ló ń mú mo dẹ̀ ṣàlàyé ṣe bóun náà níyà ìyá prime boy padà wá sọ yẹn bàbá náà dẹ̀ sọ indirectly ó wá bọ́ta òun ṣépè èmi ò tí ẹ ní táìmù fún wọn náà ìtọ́rọ lórí burúkú family ní alátẹnujẹ ní nǹkan tẹ́ ń jẹ jẹ jẹ jẹ òun lẹ mọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí karo àbúrò ya Mohbad sọ ẹ jẹ́ play fún yín kẹgbọ́ karo ló ń sọ̀rọ̀ yìí o àbúrò ya Mohbad tó sọ pé òun rẹ́jẹ̀ tó tún wá sọ pé òun ò rẹ́jẹ̀. ìyá Mohbad. ẹ máa gbọ́ òṣẹ́ ń gbọ́. èmi ò sọ wípé kò ń ṣe Mohbad ló bí Liam but ẹ má fi ikú Mohbad ẹ má fi ṣe revenge ẹ má fi ikú Mohbad ṣe revenge láàrin èèyàn àtọkọ yìí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 àbí kò yẹ yín ṣé nǹkan tí mo sọ yẹ yín ẹ bá mi gbàdúrà fún karo ṣẹ́rí karo ṣẹ́rí karo ẹ lọ wo karo dada mi ẹ kọ́mẹ̀ntì yo. ẹ lọ wo karo dada. karo ni ìbẹ̀rù ọlọ́run karo ni conscience ṣẹ́rí tẹ bá wo karo dada. karo knows a lot ìyẹn àbúrò bàbá Mohbad àbúrò ya Mohbad she knows a lot ṣẹ́rí if care is not taken karo ẹ jẹ́ kí karo máa lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ṣẹ́rí if care is not taken ikú karó ni Wùnmí máa wá báyìí apọ̀kọjáyé àṣànà ikú karó ni Wùnmí máa wá bí ìrí kọ́mẹ́ǹtì mọ́ Wùnmí olórí burúkú àṣànà olè olóbò ọba ọba ti dòdòdòdòdò ọdòdòdòdòdò wọn dòdòdòdòdò ọba dòdòdò gbé gbé gbé ọba lọ́la sáàfin gbọ́ba lọ́la ọba lọ́la lọ sáàfin tó o bá gbọ́ba lọ́la lọ eku ò ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ olóṣì ọ̀nà adé orí òsùn ta ó gba adé orí síbi tó ti ń do ó gba adé orí adé orí sùn ta yàmàyàmá ni adé orí sùn ó sùn ta ó ń sun àkìtàn wọ́n foríṣiríṣi spáàmù sáde orí lórí ọlọ́run jẹ́ kórìyẹn gan jáde mọ́ kó má jẹ́ pé àwọn obìnrin tó wà náà àfin ló máa dáadé ó ti ṣadé orí yàmáyàmá ó ti ṣọba lọ́la yàmáyàmá alpha aṣánáwumi almarket ṣebí ẹni lọ pé valentine bí ọ̀rọ̀ ìyá mohbad ìyá mohbad ò tún mọ valentine pé ó fẹ́ kí bàbá mohbad happy valentine ó ní ó happy valentine happy valentine mo ní ṣe valentine ni àbí valentine valentine jòsí happy valentine bàbá náà múra valentine bàbá ó ga jù wardrobe manager yín yẹn ó ń ṣiṣẹ́ gidigidi gan ni o bàbá Mohbad wardrobe manager yín yẹn ó ń ṣiṣẹ́ gidigidi white shirt yìí náà ni nǹkan Baba, ẹ fún wa ní colour tops ẹ fún wa ní pologa florin Baba Mohbad bàbá Mohbad tí má tẹ̀sí rẹ́ni tó ń bọ̀ ní màní kọ́ bá mi ràgò fún yín ìgò kan yẹn ni màá ra rébànù fún yín ìgò kan yẹn ni bàbá wa gbé sójú ẹ wá máa wòyà Mohbad with bombastic side eye Fọláṣadé ẹ lọ Fọláṣadé on o wọ́n attack fẹ́ àtàkì Fọláṣadé Karo ní conscience ṣe rántí pé pàtó sọ̀rọ̀ aṣọ ẹ̀jẹ̀ Karo ló bọ́ta pé mo rí aṣọ ẹ̀jẹ̀ wọ́n wá lọ fún Karo ń ṣe ń jì kó fi ẹ̀kúìpì ṣọ́ọ̀bù ẹ̀ Karo tún bọ́ta òun ò o no Karo sọ pé òun ò raṣọ ẹ̀jẹ̀ ẹ má yẹ ká parọ́ Karo kò bọ́ta wá sọ̀pọ́tì nǹkan tó mọ̀ ni àdúrà ò jalè but òun náà mọ̀ ìpá àdúrà jalè ibi tí mo ti ní problem pẹ̀lú karo nìyẹn because ẹ wo karo fẹ́ cover dàrú ṣàǹsìn dàrú ṣàkèrè ó lè ní ó lè ikùn ẹ̀ dàbí ìgbà tó bóyin bá ṣẹ̀ṣẹ̀ lóyún four months ó ní kùkù lára ó níkùn ó dàbí kí mọ́tò kó wà kó má ní engine dàrósà ó lára ó níkùn kò rárá fi gbé kùn àbí kan tí mo sọ yẹn Karo àbúrò ya Mohbad she's spilling facts she knows a lot tó dẹ̀ jẹ́ pé ẹ lọ́wọ́ Wùnmí dáadáa attack ẹ̀ ní Karoma Jensen ẹ ṣe àǹtí Yẹmí sọ pé àwọn máa bá wa ra aṣọ àti sunglass fún bàbá Mohbad àti Yẹmí ẹ get in touch pẹ̀lú mi ẹ dẹ̀ lè bá wa rà lamẹ́ríkà náà àǹtí Yẹmí ṣé nǹkan tí mo sọ yẹ yín ṣé nǹkan tí mo sọ yẹ yín Caro knows a lot ìyẹn àbúrò baba Mohbad she knows a lot but unfortunately nǹkan kan ka lọ́wọ́ kò ṣé nǹkan tí mo sọ yẹ yín that woman knows a lot Ever me mi protect Karo àbúrò Baba Mohbad because Wunmi is coming for her Kábíyèsí is coming for her Darosha is coming for her Adura ní gàǹgì oh, they are coming for her ẹ lọ kọ sílẹ̀ um, Naira get in freaking here Naira Marley ṣọba pé mi síndìí àbòsí Naira Marley Naira Marley mo síndìí àbòsí ṣùgbọ́n if you cannot talk to me you need to put an update out gbogbo nǹkan tí bàbá Mohbad ń sọ Naira Marley you know a bit or fifty percent of what that man is talking about Naira Marley mo ń gbọ́. ìyá Túndé. ẹ má wọrí Naira Marley you need to come and talk now Naira Marley all this while I have been talking be neutral because mi rí nǹkan kan tó ṣe Sam Larry ọ̀bọ̀ngbọ̀bọ̀gbọ̀ pẹ́. Sam Larry àjẹkù Wùnmí ó jẹ Wùnmí tán wọ́n jọ lọ sáàfin ìgbà tó dé àfin kábíyèsí rí Wùnmí èwo ló tún gbé wá Sam Larry ah ọba bàbá mi àbúrò mi nì ẹ bàbá mi kọ́mẹ́ǹtì kí mẹ́pà wà lórí line àbúrò mi nì ah ọba ti gbẹ́sẹ̀ lélẹ̀ yìí o wọ́n dẹ̀ mú wọ́ yẹ̀wò olórí travel ń gbà yín ó lọ sí amẹ́ríkà wọ́n mú wọ́ yẹ̀wù wọ́n sọ di dádùbúlẹ̀ ṣídìí òkè dádùbúlẹ̀ ṣídìí òkè dádùbúlẹ̀ ṣídìí òkè ṣẹ̀dẹ̀ rántí pé mo sọ fún yín pé lórí tiktok ẹ̀ ń gbà kan sorry lórí instagram ẹ̀ ó gbé fídíò kan sí tó ṣe ìtọ́lọ́wà ìyáláyà yín bàbá yín là ń fẹ́ǹsìn ṣídìí òkè tó bá ṣe òun ló bẹ́ẹ̀tì ọba lọ́la Liam tó wà lọ́wọ́ eh ẹ̀ kọ́mẹ́ǹtì o ṣé ń gbọ́ mi dàdùbúlẹ̀ lo lọ ṣe fashion àwọn mi dàdùbúlẹ̀ òun ló jẹ́ kókó ọba wọlé sí tí ò lè ṣe nǹkan kan because regret ń bá ni oníṣe dàdùbúlẹ̀ Sídíòkè tí mo kàn ṣaṣọ nínú ìyẹ̀wù for just ten minutes òun ló fa oyún kò dẹ̀ ní choice ko kò láròlé kò ní àrólé ìyẹn bá kùn yẹn kọ́ mo fẹ́ sọ ń sìn ṣe ń gbọ́ mi náà èyí tí mo fẹ́ sọ ni pé ẹ bá mi pe Sam Naira Marley Naira Marley àfi you are a very good Muslim I salute you for that ìrun ọjọ́ márùn ìrun ẹ máa rún ẹ kò ń dín Naira Marley o gbàdúrà káwọn òbí ẹ fojú sunkún ẹ Oh, dẹ̀ ní fojú sunkún ọmọ Naira Marley anything you know a little you can add to the source of ikú Mohbad please come out and tell us má rò pé o ti dóhùn mi rí mo ti sọ fún anybody ló log in ló log out so má jẹ́ kí conscience mú ẹ Naira Now, náà kí ni mo fẹ́ sọ ń pa Naira Marley ṣàbẹ̀ pé òun mi sọ pé ó ń parọ́ mọ́ òun ni ipe àbúrò ya àbúrò ya Wùnmí àbúrò ya Wùnmí àti ya Wùnmí àkáǹtì wọn ni Mohbad ń sanwó ní Naira Marley ń sanwó sí back to back Mohbad ò ní àkáǹtì àkáǹtì ya Túndé Wùnmí bọ́ síta kó wá sọ fún mi ẹ tó ń ya Túndé àbúrò ya Wùnmí àti àkáǹtì ya Wùnmí ibẹ̀ ni Naira Marley sanwó sí ìgbà tó pọ̀ jù Ni Naira Marley pé baba Mohbad ló sọ fún wọn pé ẹ wà ṣọmọ yín ò lákàǹtù ni èmi ò ríru eléyìí rí gbogbo àwọn tí mo ti sign ìgbà tèmi kan wà níbi tó sign mi sí inú àkáǹtù mi lówó mi ń lọ àkáǹtù tó ń mú wá fún mi rèé Mohbad sọ fún mi pé àkáǹtù ẹ̀gbọ́n ìyàwó òun àkáǹtù màmá òun àtàbú màmá ìyàwó òun àtàbúrò màmá òun ẹbí mú mi pé ta ló ń jẹ́ ìyá àkáǹtù ìyá àkáǹtì ìyá Túndé àti ìyá Wùnmí ní Naira Marley sanwó sí for a very very long time tí olórí burúkú Wùnmí wá ń parọ́ pé Mohbad ò mówó kankan kúrò nínú ilé Naira Marley àbó lórí burúkú ni ẹni Wùnmí ṣe fẹ́ gbọ́ tẹ bá ti ná owó yẹn ṣé ọmọ ògùn tó bá ń lò fáwọn tó bá lo cocaine tó bá fi ń yàgbẹ́ gbogbo ẹ̀ lẹ́ máa yà nínú ìgbẹ́ ẹ bá mi dìyẹn mú Wùnmí olórí burúkú ìwọ ó sọ pé ẹ eh, you are born from ó ní ṣíbi silver lọ fi bí wọ olówó lẹ́yìn àbólórí burúkú ni ẹni ṣèbárò lọ ti gbé bàbá ẹ wá fi bàbá ẹ wọ̀n wá níjọ́ tó lọ tọrọ Mohbad tí Mohbad wá tọrọ ẹ ìjọ tẹ̀sí introduction fi bàbá ẹ wọ̀n wá inú arò bàbá òjọ wèrè kò já sí wí nǹkan tí nǹkan tí ìyá Wùnmí sọ bàbá bàbá Wùnmí dà nìyẹn kò jọ pé wọ́n dì í lọ́wọ́ wọ́n dì í lẹ́sẹ̀ wá bẹ́ẹ̀ ṣó ṣojú bàbá ẹ ni ẹni kó gbé fọ́tò bàbá ẹ̀ síta kó má gbé fọ́tò ìyá Mohbad àti màmá Mohbad síta àti rojú wọn Wùnmí fi fọ́tò bàbá ẹ̀ wọ̀n wá ilé àlàpà ni bàbá ẹ̀ ń gbèdà ìgbà tó ṣe ìyàwó kí lẹ́yìn tó ṣe lọ ṣe ìyàwó yẹn ní compound ẹ̀ tó lọ ń gbà fún díẹ̀ nu family yìí ṣòro ti pé bàbá ẹ̀ kò ní nǹkan kan kò ní nǹkan kan ìyá ẹ̀ sọ ọ́ di bó ṣe sọ Mohbad dání kí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi bàbá ẹ̀ joyè over ten million ló lọ owó Mohbad ló lọ ná níbi tó ti fi bàbá ẹ̀ joyè oyè tó fi bàbá ẹ̀ jẹ yẹn owó Mohbad ló kó fún wọn ṣó ṣiṣẹ́ ni over ten million ló ná fún wọn ní abúlé tí òjò abúlé abúlé ojú méjì lọ ṣé ẹ tí ò ní nǹkan kan tó fi ń joyè ni because Wùmí ti gbowó fún wọn ni wọ́n wá wọ́n wá wọ́n wá pù ìpẹ́ bàbá ẹ̀ wọ́n ya fọ́tò fún o mọ̀ pé bìtúárì o fọ́tò tó máa lò fún bìtúárì bàbá ẹ̀ lọ́ṣẹ̀ yẹn àbí kan tí mo sọ yẹn ẹ tún bá mi dìyẹn mú Wùmí ìkọ́nà àwọn ẹ̀gbọ́n ẹ ṣe rí gbogbo oògùn tí Kàrímọ́ máa ń sẹ́ǹdì sí bàbá Wùmí àti ọkùnrin tó wà láàrin wọn òun ni Kàrímọ́ prescribe pé kán máa lò fún Mohbad ṣe ń gbọ́ mi ṣe rí ijọ́ tí ijọ́ tí ẹ̀gbọ́n Wùmí ọkùnrin máa kọ́kọ́ mìtì Mohbad ó mà ṣe o mo bá bàbá jà gan o ojoojúmọ́ ni mo mo ń bá bàbá mo ń bínú sí wọn mo ń bá bàbá because asabiamọ you have seen a lot ẹ ti red flag káàkiri but you still kept quiet because any nífẹ̀ẹ́ ọmọ yín ẹ fẹ́ bá ọmọ yín nínú jẹ́ nǹkan tó bá fẹ́ lẹ̀ ń bá fẹ́ sometimes ẹ̀yin òbí nǹkan tó bá fẹ́ kọ́ la máa ń bá wọn fẹ́ àmọ́ ẹ pé àwọn ọmọ yìí ò ní gbà ẹ wọlé àdúrà tiwọn ẹ mi comment mi rí nǹkan kan mọ́ Eba, bá mi comment Eba, bá mi comment mi rí nǹkan kan mọ́ sad ó sad ó sad ṣé gbogbo yín gbọ́ mi náà wọ́n jẹ́ kí n sọ kọ̀kọ̀ fún yín ìgbà tán lọ tọrọ wùn mí ṣé mi ìjọ tó lọ tọrọ wùn mí gangan tán ṣe introduction ẹ bèrè ṣé wùn mí ò pàgò ṣé wùn mí kò jà Wùmí ń jà ń jọ yẹn bàbá Mohbad láti béèrè lọ́wọ́ ẹ̀ pé à ṣé ìyàwó táwọn fẹ́ ni nìyí kí ló ṣẹlẹ̀ à ó ní bàbá ẹ gbójú o ẹ ríro ọmọ yẹn introduction lẹ lọ ṣe wọn ò fura wọn lórúka ẹ̀dẹ̀ yìí jẹ́ kí Mohbad continue kó fẹ́ ẹ lọ bí gbogbo àwọn tó lọ sí wedding yẹn introduction yẹn Wùmí jàǹjọ yẹn ó pàgò mọ́lẹ̀ ṣe rántí bó ṣe pàgò mọ́lẹ̀ nígbà táwọn àwọn NDLEA tán lọ bá bó ṣe pàgò yẹn mọ́ mọ́lẹ̀ yẹn tán ló jà níjọ yẹn tó ní ó jà níjọ́ yẹn àbí kan tí mo sọ yẹn now the only ọkùnrin tó wà ní inú ayé àwọn Wùnmí Karimo máa ń prescribe oògùn fún ìjọ tó máa meet Mohbad ó sọ statement kan Mohbad dẹ̀ sọ̀rọ̀ yẹn fún bàbá ẹ̀ bàbá ẹ̀ tún ṣe tí ikún I don't know well ẹ mẹ́jẹ̀ ká blame bàbá wọ́n ti di létí ni ṣàpẹ́ táwọn pípọ̀ bá ń ṣe oògùn kà tó bá ń ṣèkà gbogbo ọ̀nà tó bá mọ̀ lọ́ máa fi ṣe kó má gbọ́ nǹkan táyé bá ń sọ ẹ̀gbọ́n Wùnmí tó jẹ́ ọkùnrin ó sọ fún Mohbad níjọ́ yẹn ah ó ní kí ló wá ṣe nínú ẹbí tó ti ń pọkọ jẹ I swear with my living God on God I swear with my living God ẹ̀gbọ́n wùn mí ọkùnrin ni ẹ bèrè nǹkan tí mò ń sọ yìí lọ́wọ́ bàbá Mohbad Mohbad ti kú ni ó sọ fún Mohbad pé ìjọ tó máa kọ́kọ́ mi tiẹ̀ ó ní kí ló wá ṣe ní inú ilé tó ti ń pọkọ jẹ ṣùgbọ́n níjọ́ yẹn wọ́n sọ fún Mohbad pé kó overlook ẹ̀ pé kó má dá pé orí ò pé ipò ní mental problem mental problem yẹn ó ti mọ́ wọn lára òun náà lọ sọ pé Mohbad ní ìgbà tó ń sọ pé òun gbé ìwé ilé fún ìyá ìyá ìyá òun ìyá ìyá ìyàwó òun ẹ̀gbọ́n òun mi ló ti kọ́kọ́ sọ fún Mohbad pé kí ló wá ṣe ní tó ti ń pa ọkọ jẹ àbí kò yẹ yín ẹ bá mi dìyẹn mú bella shmuda olójú òwìwí ó dàbí old bella shmuda ọlọ́run á dá fún ẹ Bella Shmurda ọlọ́run á dá fún ẹ blessing ìbùkún ẹ̀gbọ́n Mohbad ọlọ́run á dá fún yín àyàfi tẹ́ bá ṣe dáadáa Bella Shmurda you know a lot Bella Shmurda back to back from the beginning láti Genesis dé Revelation Bella Shmurda you know everything that happened to Mohbad why are you staying back ó mọ̀ ó dẹ̀ tún sọ pé kí Naira Marley gba station lọ́kọ́ lọ rìpọ́tà rẹ̀ Bella Shmurda olójú òwìwí ó ṣẹnu gbígbẹ bẹ́ẹ̀ tí ò jẹ́ vitamin C ojú ẹ̀ dàbí ojú ẹ̀ dàbí ìdí frying pan ẹ mọ̀ bí frying pan ṣe máa ń rí ẹ mọ̀ bí ẹ̀yìn frying pan ṣe máa ń rí bí ojú ẹ̀ ṣe rí nìyẹn òwìwí ó dàbí old ẹ lọ wojú ẹ̀ dáadáa Bella Shmurda ojú ẹ̀ dàbí old Bella Shmurda you know a lot because Mohbad see you as his bestie but Mohbad ò mọ̀ pé ọ̀tá lòun bá mingu ọ̀tá lòun bá jẹ ọ̀tá lòun sọ̀rọ̀ fún Bella Shmurda gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Mohbad pátá bó ṣe mọ wùn mí bó ṣe fẹ́ wùn mí gbogbo ẹ̀ ló mọ̀ Primeboy náà mọ̀ but because Primeboy ò sínú music Primeboy ò ń bá wọn gbé ẹrú ni Mohbad fi Primeboy ṣe bí tó bá ti fẹ́ lọ kọrin kó ní kó tẹ̀ lóhùn kó máa gbé báàgì tẹ̀ lóhùn ọ̀rẹ́ lọ́jọ́ láti kékeré lóòótọ́ Primeboy àti Mohbad ṣùgbọ́n tí àwọn ọ̀rẹ́ kan tó máa fi ń ṣerú ìtorí ẹrú ni wọ́n ìwà ẹrú ló máa ń wù but Bella Shmurda knows everything gbogbo nǹkan tí bàbá Mohbad ń sọ yẹn Bella Shmurda mọ̀ dáadáa because Mohbad ń sọ fún back to back spending náà mọ̀ spending lè bá mọ̀ púpọ̀ ṣe mọ̀ pé spending wá láti South Africa bí lóyìnbó tó wá bá wọn ni but ṣe rí bùkún olòṣì tó ṣojú bí ojú màmí ìwọ̀ta yẹn ìyẹn ẹ̀gbọ́n Mohbad everything pátápátá ní ni yẹn náà mọ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ bọ́ta kò sí kote tẹ́ lè ṣe kò sí nǹkan tẹ́ lè mọ́ ṣe ọ̀hún ajẹ́yìn níyà ẹ wá dábù bàbá yẹn dábù kàtà ẹ̀ ta lẹ̀ ń bẹ̀rù ègbénifẹ́ tó bẹ̀rù èèyàn tí ò bẹ̀rù ọlọ́run tó dá sáyé ta lẹ̀ ń bẹ̀rù àyàfi tó bá yẹ pé tẹ́lẹ̀ ń bẹ̀rù tẹ́lẹ̀ sọ̀tòtọ́ tí gbogbo yín wá fi ẹ̀yìn pọ́n Wùnmí Wùnmí tó jẹ́ pé ẹ̀yìn àti ẹ̀gan ọ̀tá ní ikú Mohbad ló jẹ́ kí gbogbo yín padà sọ́dọ̀ Wùnmí ẹni tí ò bá ti fi ti Wùnmí ṣe kò lè kò lè bá ṣiṣẹ́ ṣebí cousin Mohbad ló ń bá Wùnmí ṣiṣẹ́ tẹ́lẹ̀ ló ń bá Mohbad ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá kan ló ń bá ṣiṣẹ́ ìtorí bọ̀bọ́ yẹn máa ń so tọ́ Wùnmí ní Wùnmí lè dànù Wùnmí your hand is here justice for one is justice for all Wumi o ti ń ṣe tipẹ́ mo dẹ̀ tálì o ti ń ṣe tipẹ́ tí Mohbad sọ yẹn mo tálì ẹ̀ mọ́ nǹkan tẹ́gbọ́n ẹ sọ pé ìdílé kí ló dé tó wá fẹ́ ìyàwó nínú ilé tó ti ń pa ọkọ ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí mo ò ní much time mo máa padà wá ní weekend a máa just a máa lọ sórí tiktok náà ní weekend ṣé nǹkan tí mo sọ yẹn ẹ lọ bá mi di ọ̀rọ̀ yẹn mú e, àdìtú ni ṣe rántí pé mo sọ fún pé ẹ̀gbọ́n Wùnmí sọ pé ó sọ fún Mohbad ìjọ tó bá kọ́ mìtì Mohbad tó pé lọ́kọ Wùnmí ó sọ pé kí ló wá ṣe kí ló dé tó wá fẹ́ ìyàwó nínú ìdílé tó ti ń pa ọkọ jẹ ṣẹlẹ̀ rántí pé Mohbad náà sọ statement kan nínú voice ẹ̀ mo lè play voice yẹn mọ́ sìn ó sọ pé tó bá pa mí ò lè pa gbogbo ẹbí mi ẹ ti ń ṣe tipẹ́ tèmi ló máa fi ṣàṣemọ́ tèmi ló máa fi ṣàṣemọ́ bá kí ni Mohbad náà rí tó sọ pé wọ́n ti ń ṣe tipẹ́ wọ́n ti ń ṣe tipẹ́ tèmi ló máa fi ṣàṣemọ́ tèmi ló máa fi ṣàṣemọ́ Wùnmí ó sọ pé tó bá gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ tó bá gbọ́ nǹkan tó ṣe wọ́n máa pa ni kí ni bàbá Mohbad ṣe mo mọ nǹkan tó fẹ́ package fún wánsìn o fẹ́ sọ pé bàbá Mohbad ń bá bùkún sùn just because wọn ò nínú ilé tó tóbi gbogbo wọn jọ ń sùn pọ̀ ni nǹkan tí òun fi wá sọ nìyẹn o a sọ pé òun rí bàbá níbi tó ti ń bá bùkún sùn wọn wá lọ bribe bùkún ìbùkún náà wá bọ́ta a sọ pé bàbá bóun sùn bàbá yọ okó sóhun ẹ ní ṣe oríire gbogbo plan yín mo ti sọ fún yín bíbélì mi jẹ́ kó yé mi pé gather they will gather if their gathering is not of God they will all perish wùmí gbogbo nǹkan tó ń sọ èmi ti gbọ́ ní èmi ti gbọ́ níbi tẹ́ plan ẹ̀ ẹ ti gbowó fún bùkún pé kó bọ́ síta kó sọ pé bàbá fẹ́ bóun sùn àbí bàbá ń bóun sùn gbà tí màmá òun ò sí nílé mọ́ ìbùkún ò ní ṣe oríire gbogbo ìmọ̀ yín ìmọ̀ ìmọ̀ yín ó máa di òfo ó máa di omi Wùmí ṣòwárí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ́tò lọ yẹn olórí burúkú olùṣọ́àgùntàn tí ò ṣe pé kí ara má ní àwọn ọmọ ọjọ́ tí ò ṣe pé tí ò ṣe pé kí àwọn ọmọ ọjọ́ kọ́ máa rí ṣe kọ́ máa rí là ó bẹ̀rẹ̀ sí ní di kándù lóríṣiríṣi fún ẹ káṣírí ẹ má tù ìwọ tí di ẹ ti wà ń ta ìwọ táṣírí ẹ ti tú àṣírí ò lè bo ìjọ tí Mohbad ti kú làṣírí ò ti bò mọ́ ìwọ sẹ̀lẹ̀ yẹn mo máa gbé ojú pásítọ̀ yẹn síta mo máa gbé sẹ̀lẹ̀ yẹn síta a máa díràgì ẹbí àṣàánú jẹnẹrétọ̀ sórí gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ orí àpáta gbogbo iṣẹ́ àgbọn gbogbo kándù tó kí abẹ́rẹ́ kí abẹ́rẹ́ bọ̀ tó fi ata sí láàrin gbogbo ẹ̀ lọ ti gbé wá fún mi ìwọ olùṣọ́ yẹn mò ń wo ṣe fún ẹni tó ro jẹ́sẹ̀lẹ̀ tí ò bá jẹ́yìn lẹ́yìn wù mí gbogbo iṣẹ́ tó ń ṣe fún tó ń di gbogbo àwọn èèyàn gbogbo bó tẹ̀lé pé Wùnmí ṣiṣẹ́ babaláwo ṣùgbọ́n wọ sẹ̀lẹ̀ yẹn ìwọ olùṣọ́ sẹ̀lẹ̀ yẹn mò ń gbé orúkọ sẹ̀lẹ̀ yẹn àtolùṣọ́ yẹn bọ̀ fọ́tò ẹ̀ mo ní kọ́ mi wá ìwọ ló ń fi Wùnmí lọ́kàn balẹ̀ ẹ ti jọ kú ẹ wo ikú gbóná lẹ máa jọ kú èmi tí mo sọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa lọ I will see you all soon I will see you on Saturday I will see you all on Saturday I'm máa fà Saturday a máa fà á já borí ayat ayat èmi àti ẹ a ní nǹkan tá a fẹ́ sọ náà kí n tó sọ̀rọ̀ ayat I saw a video going round mo dẹ̀ ráyàtì lẹ́gbẹ̀ẹ́ Sam Larry kí ló ń ṣẹlẹ̀ gangan náà ẹ sọ fún mi o kí ló ń ṣẹlẹ̀ gangan ayat ayat hmm. àwọn onígbàwọ onígbàwọ o ayat hmm. má dojú tì wá o mo rí ẹlẹ́gbẹ̀ẹ́ Sam Larry bí ọlọ́ṣẹ́ investigation ni I don't know but Please, Ayat, don't let them bribe you. Don't let them buy you to their side. Please, I don't want to talk much. I want to finish my findings and I'll come back on Saturday. Kawa Faja. I'll see you all. Love you all. God bless. One love. See you. Bye. Bye.